ọdún kan àbọ̀ kótó di nípa nàbì sallallahu alaihi wa sallam ó ṣe hijrọ láti Mákà lọ sí Màdínà òun ni ọlọ́run ti ṣe ìrun kíkín ló ti ṣe lófin fànàbì sallallahu alaihi wa sallam àti àlèhùnmà yìí tọ́wọ́ ajá sí pààwẹ̀ nìyí ọlọ́run sẹ́ẹ̀sì yẹn lófin nígbà tó di pé ànàbì sallallahu alaihi wa sallam tó lo ọdún méjì ní Màdínà nígbà tó fi ṣe ìrìn àjò láti Mẹ́kà lọ sí Màdínà gbogbo ẹ̀yin olùgbọ́ mi ìrun jẹ́ nǹkan tó pàtàkì tí a kò gbọdọ̀ fojú rí náà rẹ̀ bí tí wù kọ́ akọjọ lọ yí wa kí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀sìn lónìí tá a wá sí a lọ sínú àyà èyí tó jẹ́ àyà tó ṣe wípé àti ọlọ́run àkọ́kọ́ ń bẹ́ẹ̀ nígbà tá bẹ̀rẹ̀ sí ní sí Al-Qur'an láti suratul Fatiha táwa bá tó suratul Baqara àárín àyà yẹn níbi tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́kọ́ pàṣẹ àkọ́kọ́ nínú rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala suratul Baqara àyà twenty one ọlọ́run ya ayyuhan nas u'budu rabbakumul ladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹ máa ti àtẹ̀dá yín. èyí tó ṣe wípé ọ̀kẹ́dà yín àtàwọn tó ṣáájú yín kẹfà lè jẹ́ ní tí ọ̀pá yọ̀ lọ. obìnrin pé àkọ́kọ́ ohun tí ọlọ́run ọba subhanahu wa ta'ala pàṣẹ rẹ̀ nínú tíra rẹ̀ òun náà na máa sin ọlọ́run ọba ni tá a máa fi ń sin ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí irun tó wọ́n pè ní ìjọsìn ismun jami'un lima yuhibbuhu Allah wa yarda orúkọ ni tó kó sínú irun tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí sí sì yọnu sí minal aqwali wal a'mali az-zahirati wal batina nínú àwọn ọ̀rọ̀ ni àti ìṣe ni eléyìí tó ti pàṣẹ ni àti ìdọ̀pamọ́ ìjọsìn ni nínú ìjọsìn èyí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́wọ́ pàṣẹ rẹ̀ òun náà ní sọlá wa o iná ní irun kíkí wa o irun kíkí yìí á mójútó dáadáa tọ́lọ́hún gan ló ti jẹ́ ìjọsìn tí wọ́n ń ṣe kó tẹ̀ tó di pé ọlọ́run sáwẹ̀ ló fi fà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó so ìjèrè àwọn onígbàgbọ́ òdodo mọ́ ìkírun wọn kí wọ́n sì kọ́ mi ní ọba nínú òrùn wọn ní sọ́tò mu'minun ayé alákọ̀ọ́kọ́ sí kejì á bá níbẹ̀ níbi tó máa dẹ́dà tó ń sọ wípé kọ̀dé aflaha almu'minun àwọn onígbàgbọ́ òdodo máa ti jèrè àwọn wo ni o alladina hum fi salatihim khashi'un àwọn tó já sí pé wọn wọn a máa kọ nínú ọlọ́run ọba wọn a máa kírun wọn tẹ̀mítẹ̀mí tí wọ́n bá ti ń kírun tó ń sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò ní sí nǹkan lẹ́mìí wọn ju Allah lọ. ó lè yé wa. nípa bí wọn ṣe pàtàkì tó sì jẹ́ ìjọsìn tó ti ṣáájú káwẹ̀ tó dé ọlọ́run ọba sùpánù jẹ èrè jẹ ẹ̀dá pọ̀ mọ́ irun ọlọ́run tó sọ nù ẹni yóò tọ́ bá sàfàmọ́ tó yọ zaka ọ̀zaka rasumọ̀rọ̀ bihi fasọ̀là tó tún wá rántí orúkọ àṣẹdá rẹ̀ tó sì wá kírun àti nínú gàdé yẹn fi jèrè nírun afáàrí sẹ́ẹ̀bìrì nàbìlá rọ́jì ọlọ́ọ̀bù tí ara àmì gbọ́mọ wọ́n pẹ́ gba àwọn ọ̀rọ̀ kan látọ̀dọ̀ nẹ́bí sọlọ́ọ̀lọ́ọ̀bù àléhi wàhálì ìwọ̀sálá kílé ní ọdún fi máa yé wa ní pàtàkì nípa pàtàkì tí ń bẹ fún ìrun kíkí wípé déyìn ọba máa kírun káfíìn ló ń tọ̀ ọ̀sẹ̀ bọ́ni anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé bayna ar-rajuli wa bayna ash-shirki wal-kufri láàrin dáàbò sọ wípé ẹlẹ́bọ ni àbí káfíìn ni tárùkù sọlá tòun ti ń bẹ láàrin rẹ̀ káfíìn lè mú ìdájọ́ mi ìwà ń pa rẹ̀ òun náà ní pípa àrùn sí. yìí jẹ́ ohun tó pàtàkì. a sì máa kin gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam bó ṣe ń kin ni tòun náà lọ́lọ́wọ́ bá fi ẹ̀sìn yẹn ó sọ fún àwọn ẹni tí wọ́n wá lo àsìkò díẹ̀ lọ́dọ̀ rẹ̀ láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú hadith Malik bin Huwayrith radiyallahu ta'ala anhu ó sọ fún ọ ipe tó dásìkò wọn bá tó kẹ́nìkan wọn láàrin yín kí àgbàlagbà wá ṣe lè mọ́mù fún yín ẹni ọba dàgbà yín wọ́n wá sọ síbẹ̀ yìí pé ọ̀sọ́lù kama ọ̀rọ̀ àìsùnmọ̀ ní ọ̀sọ̀lẹ̀ torí bẹ́ẹ̀ kí gẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé ní ànẹ́bì ṣe máa ń kí ẹ̀rí ànẹ́bì gẹ́gẹ́ sallallahu alaihi gẹ́gẹ́ bí àṣẹ ti wá látọ̀dọ̀ ọba dẹ́dà bẹ́ẹ̀ náà ní ṣe ń kírun nípa ìpàtàkì irun irun ní pàtàkì pọ̀ lórí pé nínú tó ti pé wájú kì í sáyà kan kì í ṣe méjì rẹpẹtẹ ni tàbá lọ sí sọ́ọ̀tù náà ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tí ó fi yé wa nípa bí ọba ti ṣe àkólékà àti ìpàtàkì irun yìí àní yẹn ní nǹkan tó ṣe fún bí ń ṣe lẹ́sìn tẹ́lẹ̀ ni kó tó di kọ́lọ̀ ń padà sí àwẹ̀ ní òfin fún àwọn onígbàgbọ́ òdodo ní sọ́ọ̀tù náà àní ẹkírun wà á tó zaka kẹ́ẹ̀sì yọ zaka wà á ti hẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ làálẹ̀kùn tó hàmọ́n kẹ́ẹ̀sì máa tẹ̀lé tó jíṣẹ́ kẹ́ẹ̀bà lè jẹ́ni tó rí ìkẹ́ ọlọ́run. kẹ́ẹ̀sùn dènyà nìkan tí ó fi yé wa ìṣàkólékà àti pàtàkì tí ọba adẹ́dà tó pàtàkì ọ̀rọ̀ ọlọ́run ni a kì ní sọ aláàtàlẹ́dọ̀ lókè sham àní gbẹ̀rún dúró ẹ́ gbẹ̀rún dúró lẹ́dọ̀ lókè sham nígbà tó bá di wípé òòrùn súnmọ́ kọ́ yọ sọ́tòlì sara àyà seventy seventy eight bákan náà inú àwọn ọ̀nà míì tí ó tó fi yé wa wípé òun pàtàkì ọlọ́run tó mú wá kẹ́rẹ́ àti fún wa ọlọ́run ni wa á kì í mi sọ láta tọ́ra fáyé náà àní máa kírun láwọn etí méjèèjì ọ̀sán kírun láwọn àkókò yẹn sọ́tò fowójì ọgọ́rùn-ún kàdí mẹ́rìnlá bákan náà nínú nǹkan tí ó fi máa yé wa. wípé ìròyìn nǹkan tó pàtàkì ni ó sì ti jẹ́ ìjọsìn èyí tó já sí pé àwọn mùsùlùmí wà lórí ẹ̀ kó tó di dẹ́dà ó ṣe ààwẹ̀ lófin mùsùlùmí. wa sọ fún bá kọ́rọ̀ ayé lẹ́ẹ̀kẹta nígbà ọba mú ròyìn wá ìròyìn àwọn ẹni tí wọ́n fáyọ̀ ọlọ́run ọba ẹni tá a bá lọ síbẹ̀ mee quran ọwọ́ àmì ẹ̀pẹ́ kódà lílù mùsàkìm ẹ̀rí àwọn alákùnmẹ́tẹ̀ẹ̀ta yìí ọba dẹ́dà ní ọ̀nlọ́mọ tó ń gbà lérò pẹ̀lú rẹ o. zaalika alkitab alqur'an yẹn la rayba fihi kò sí iyèméjì ń bẹ o kódà lílù mùsàkìm ìmọ̀nà ní ń jẹ́ fáwọn ẹni tí wọ́n ń payọ̀ lọ. ọba dẹ́dà wa ń múrò yà wọn tí ń bẹ̀rù ọlọ́run ọba wa àti nínú nǹkan dáàbò mọ̀ pé yẹn ń bẹ̀rù ọlọ́run ọba òun ní kéèyàn máa kírun nínú nǹkan tí ó fi ẹni yìí ń báyọ̀ ọlọ́run ọba òun ní kéèyàn máa kírun ẹlòmíì tí wọ́n bá sọ̀rọ̀ yóò máa sọ wípé òun ò kírun ni òun kú kọ́fẹ́ tòun ó kírun ni nígbà yẹn bá kírun nígbà yẹn náà lèyìn ó torí ọkàn kí àìròyìn àwọn ẹni ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba àlejò ọlọ́wà mú ibi alladhina yu'minuna bil ghaib àwọn làwọn ẹni tó ti pé wọn ibi wọn sì tún máa ń kírun ọ̀fẹ́ ibi ọ̀kan nù ròyìn àwọn tí ń bẹ̀rù ọlọ́run wa subhanahu wa ta'ala òun náà ní ìmọ̀ wa nínú nǹkan tó fi yé wa wípé òun yìí nǹkan tó pàtàkì pọ̀ ni ọlọ́run wa subhanahu wa ó tún ìyà fáwọn ẹni tó jẹ́ ẹni pé bá kí báyìí ìpàdé dalẹ́ nìyẹn àwọn ọlọ́run wa subhanahu wa ta'ala ọsọ ní sọ́tún ma'arun àyà kẹrin sí ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ní fawailul lil musallin egbe kòtòkánú náà jahannam wọ́n máa jẹ́ ti àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ akírun àwọn akírun wo ọlọ́run bá wá mú àlàyé wá wọ́n fi pa gbọ́dọ̀ farabalẹ̀ láti túmọ̀ àyà yìí kọ́má jáde pé gbogbo ẹni tí bá ti ń kírun kòtò jáànẹ́mọ̀ máa jẹ́ tiwọn kì í ṣe bẹ́ẹ̀ o ọlọ́run bá láàyè wá àwọn owó ní kòtò jáànẹ́mọ̀ máa jẹ́ tiwọn ọlọ́run ní alẹ́dínà àwọn sọ̀dá àti himsa òun àwọn tó ti pé wọn a máa gbàgbé nípa ìrun wọn akíkandákan sí ni wọn ìrun tí ó fi yé wa wípé ìrun nǹkan tó pàtàkì pọ̀ ẹni tó kíkandákan sí ni kòtò jáànẹ́mọ̀ ọjẹ́ tẹ̀ bákan náà nínú nǹkan tí ó fi yé wa pàtàkì irun yìí tá a fún wa ìwé irun yìí nìyí ìjọsìn tó ti kó ti wà táwọn mùsùlùmí ń ṣe kó ọba ó ti àwẹ̀ lófin fáwọn mùsùlùmí. náà tún ní ọ̀rọ̀ ọba wa ta'ala ìgbà tó múrò ní àwọn ẹni rí wá tán ọwọ́ abẹ́rẹ́ sí ní sọ nípa àwọn ẹni ibi tí wọ́n wá lẹ́yìn àwọn ẹni rí ní àyà uh, fifty six ọba dẹ́gbà ní fàkàlà sàmì ń bá àdìhì mùkàlìfọ́n àdọ́rùn sọ́là ọlọ́run nígbà tó ti pé àwọn ẹni rẹ lọ́tàn àwọn ẹni bí wá jẹ́ àrólé ẹni bí àwọn ẹni bí ni wọ́n padà jẹ́ àrólé lẹ́yìn wọn sùmọ́gìlì àwọn ẹni bí yìí ṣe àdọ́rùn sọ́là wọ́n ń fi ìrun rárẹ̀ wọ́n èké lásìkò omi àyè pé bí òun ṣe jọ́ra yẹn bẹ́ẹ̀ náà ló ṣe tún jọ́ra yẹn kákin lásìkò rẹ̀ o wọn a máa fi irun ráre wọn a máa fi jáfara wọn yìí kin lásìkò rẹ̀ wọ́n tẹ́lẹ̀ àrùn ṣàkọ́wà àwọn níta wí àwọn wá tẹ̀lé àwọn adùn ayé òyòròyò ayé òun ni wọ́n tẹ̀lé adùn titẹnu àti adùn tabẹ́ òun ni wọ́n tẹ̀lé káàkiri ọ̀sán òfàyẹ̀lùkọ́ wọn pé àwọn ènìyàn dẹ̀ níyì tọ́ba padà yá jù wọn sínú ọ̀gá yìí tàbí ká sọ pé padà pàdé kòtò kan nù mbẹ wọn padà wọ̀ lọ. jama torí kíni o torí pé ó ń bẹ ń bẹ fún wọn fi rún láre. tó fi yé ni ọlọ́run ti gbọ́ báyìí kátàkárà tí gbogbo ohun yóò sí yẹn bá tà sí yẹn tún láǹgbà yẹn ìbùkún ọlọ́run ò lè wọ. ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ́tù jùmọ̀ ayé lẹ́kẹsàn ọlọ́run ní ayyuhal ladina amanu ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo idha nudiya lis-salati min yawmil jùmọ̀ nígbà tí wọ́n bá pè run níjọ́ jùmọ̀ fas'aw ila dhikrillahi fadharul bay'a ẹ̀ tètè sáré tètè lọ síbi ìrántí ọlọ́run ọba tètè sọ̀rọ̀ ọ̀dàrú lùbẹ́yà kátàkárà ẹ̀ fílẹ̀ zalikum khairun lakum in kuntum ta'lamun ìyẹn ló lóore fún yín tó bá yé yín. ọmọ ìgbé kíkọ̀ tó bá dẹ́dà kọ̀ fún wa bíbá yìí pé ká má ti kátàkárà mọ́ ajásí pé anáhì òní bíbá yìí kọ ìyá kò tẹ́lẹ̀ fasad. ìṣe kátàkárà ìṣe ẹbí lọ sí lásìkò yẹn gbà tó bá ti kọ́ ó ti bàjẹ́ nìyẹn dáadáa lè wọnú ẹ̀. inú kẹjọ́ fi yé wa gbé ìròyìn tó pàtàkì ni ọjọ́ nǹkan tó ti fà tún lè ṣe àfi pẹ̀lú mọ́ra o èyí tí wọ́n ń pè ní wòdó àlùwalá ọlọ́run ọba ọba àlejò ọlátúnsọ gbogbo eléyìí ó ń jó yé wa kọ́ bá dáadáa ṣe pàtàkì irun ìrántí irun pọ̀ nínú àlùkò ànìjàrá ọlọ́run ọba sùhánà ọ̀tá alátúnsọ báyìí pé ayyuhal ladina amanu ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo idha qumtum ila salah ẹ bá fẹ́ lọ kírun fáwọn sílùú wujuhakum wa aydiyakum ila al ẹ wẹ ojú yín ẹ fojú yín ẹ sì fọwọ́ yín títí dé ìgbọ́n yín wà mùsáfù bẹ̀rù ó sì kù bákan náà kẹ́ ẹ sì pa orí yín wà àrùjú làkùn kẹ́ ẹ wà pa ẹsẹ̀ yín ìlànà kàbẹ́yìn títí dé kókó sẹ̀ eléyìí wà sọ́tùmọ̀ ìdá ayẹlẹ́ kẹfà inú gàdé òbí yé wa ìpè wọn yé wọn tó pàtàkì ni ó sì jẹ́ ìjọsìn tó ṣe wípé ó ti wà táwọn mùsùlùmí ń ṣe kótó ní bí ọba dẹ́dà subhanahu wa ta'ala kótó ń ṣe àwẹ̀ gbígbà kótó ń ṣe lófin. ọwọ́ àná hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma hadith yẹn ń dá fẹ́ lò náà ní àmú nù ẹ̀ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wala dina liman la salata la kọ̀ọ̀sẹ́sìn fẹ́ni tí ọba nírun kò sí ẹ̀sìn fẹ́ni tí ọba nírun kódà àlàyé yẹn tó tẹ̀síwájú pé innama mawdi'u salati mina ad-din ka mawdi'u ar-ra'si mina al-jasad ààyè tí òun wà nínú ẹ̀sìn ó dàbí ààyè tí orí wà lára ǹjẹ́ tí orí ọ̀bá sí lára jára lè jára mọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀run ṣe rí o. Anas Malik radiyallahu ta'ala anhu òun náà tún gbẹgbẹ àwọn ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ibi ìrùn yìí ó ń sọ àǹfààní títún bẹ́ẹ̀ nù ife òjijì ọlọ́run sọ wípé ọjọ́ àyìn láti kó rọ̀tọ̀ àyìn ní fi sọ́ra ìtútù ojú mi wọ́n gbé síbi ìrún kíkí ìmáàmù Nasa'i aleyhi rahmatullah àwọn náà gbé hadith yìí jáde nínú súnánù wọn. hadith mi ti Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu tọ́gbẹ́gbà wa rẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ńbẹ́ nú ọ̀rọ̀ yẹn òjijì ọlọ́run sọ pé wà ọ̀hún gan ni wọn obìnrin pẹ́ tó bá ti kírun báyìí tó ti gbé islam dúró nìyẹn aláìkírun owó islam nìyẹn o àyìnbá mùsùlùmí aleyhi rahmatulah àwọn náà gbé hadith yìí jáde nínú súnánù wọn. aléhùn yìí kìí ṣe nǹkan tó ṣe é bá a lè fi ọwọ́ dẹ́ngbẹ́rẹ́ mú kọ́dà bá a ń fi rúnlẹ̀ o èèyàn gbọ́dọ̀ fi o ọ̀rọ̀ àwọn fi ẹnì yòówù tó bá gbá àwẹ̀ àbí ń gbá àwẹ̀ tó ń tọ̀ mọ́ ọ̀wá kírun fọ̀sọ́mùhù lẹ́yìn sọ́dísọ̀hì àwẹ̀ rẹ̀ fi ń gbà yẹn ọ̀la á rí pé mú àwọn èyí tó ṣe wípé a ti bára wa sọ ṣáájú ajọ́ yọ ayé pé ìyàtọ̀ tí ó máa wà láàrin mùsùlùmí àti kò sí èméjì tàbí ṣùgbọ́n rárá pé káfíìrì ló ń tọ̀ torí pé irun yìí ó ti di orígun lọ́jọ́ nínú Islam àwọn ẹ̀dá sáwọn yìí pé igun lé wa kí ọba pé mẹ́rin ilé òsè gbé yóò di nǹkan mi àní pé nílé mọ́ yóò lè kọ́ mi ìdápè bẹ́ẹ̀ náà ní Islam tí wọ́n mọ sórí igun márùn ọwọ́ àná hadith Abdullahi ibn wọn sọ báyìí pé bóni ala khams. wọ́n mọ ìsìláàmù sí márùn òpó márùn ní ìsìláàmù ní yàtọ̀ tó pọ̀ ilé táwa máa ń rí yẹn o òpó márùn òun náà ní ìsìláàmù ní àkọ́kọ́ nínú rẹ̀ òun ní shahadati allah ilaha illallah wa anna muhammad rasulullah ìjẹ́rìí wípé ọ̀sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jàdúrà àyàfi allah àti pé muhammad ní sallallahu alayhi wa sallam òjijì ọlọ́wọ́ ní í ṣe ìkejì ni wa iqamis salah ìmáa kírun ẹ̀rí. ara òpó ìsìláàmù nìyẹn ìmọ̀ akẹ́rùn bákan náà wà ìta ìzàká ìmọ̀ ayé zàká wà hajj ilbẹ́t ìlọ́bẹ̀lẹ́ ọlọ́wọ́ bá wọ̀ tó ní rọmọdán àti ìgbàwẹ̀ rọmọdán obìnrin yìí pé kéèyàn wá lóhùn sí gbogbo àwọn yòókù kò kírun ó ń tọ̀ òun kò gún ìsìláàmù kò mú gbogbo àwọn kájíkọ́ lọ yé wa nípa ìpàtàkì irun yìí àgọ́ ibi ọlọ́run mú wá sínú ẹtí fún wa lọ́pọ̀lọpọ̀ náà àná alákànlé irun yìí lábẹ́ ẹgbẹ́ ọlọ́run jó yé wa pé ọ̀rẹ́ yẹn ni o ọ̀rẹ́ yẹn sì tún ní káàkiri lásìkò rẹ o nínú sọ́tún nìsa ayọ̀ ọgọ́rùn-ún kàbí mẹ́ta ọba dẹ́dá ni nàṣọlá àtàkà nàjà alẹ́ mìíràn kìtàbà mọ̀kúta irun ọ̀rẹ́ yẹn lọ́jọ́ máa onígbàgbọ́ òdodo ọ̀rẹ́ yẹn sì ní kí akin lásìkò rẹ̀ ẹ̀rí irun yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ti wá nù hadith Aisha radiyallahu ta'ala anha wọ́n ní ọlọ́run ọba ṣe irun lọ́rùn ẹ̀yẹ nígbà tó ṣe lọ́rùn yẹn tẹ́lẹ̀ rákà méjì méjì ni wà ń lé ní o àbá wà lájò di pé irun rìn àjò òun lápadà máa méjì méjì yóò fún wa fi lé sí nígbà tó bá di kíní nígbà tọ́lọ́wọ́n bá múlò yà àwọn ẹni rí wa ní sùràtù Nur lẹ́yìn tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ ilé rẹ̀ pẹ́pẹ́ fi ibo yóò ti adínà lọ́ọ̀bù àǹtọ́fà ilé kan bẹ tó ti pé ọlọ́wọ́n bá yọ̀ǹda ká gbé sókè wọ́n yóò ti kára fi hasmọ́ ká sì máa dá akọ rẹ̀ ńbẹ̀. ìsọ́bìkú lábò fi hà bílgòdó wíwá àsọ́ọ́ pé yóò máa àwọn owó ní oríjà lónìlá tó lè éhìm tìjà ọ̀tún wà lábẹ́ ọ̀nà àdìkìrìlá àwọn tó jásí wípé òwò ò lè gbà wọn lágbè kátàkárà ò lè gbà wọn lágbè kó níbi ìrántí ọlọ́run ọ wà ń bẹ̀ pé wà ikọ́ mi sọ̀la àwọn ẹni retí wọn máa lo mọ́sálásí nìyẹn inú gadé fi yé wa ipe ìròyìn wọn tó pàtàkì ni ó tún ní dáadáa tí ó sì nù gbèsè ayé ọmọ èèyàn ẹ̀rí anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ni tọ́lá ipá ní kọ̀ọ̀kan yín ní ẹnu ọ̀nà ẹ̀kan ẹnu ọ̀nà ilé rẹ̀ ńbẹ odò kan bẹ ní ẹnu ọ̀nà ilé rẹ̀ ebi máa ń wẹ̀ ńbẹ lẹ́ẹ̀márùn lójoojúmọ́ ìjẹ́tọ̀ ti máa kun lára rẹ̀ bí àwọn sọ̀hábà dá nàbí lóhùn sallallahu alaihi wa sallam ìgbé bọ́dà ìwẹ̀ bí ń wẹ̀ yẹn ò lè sẹ́dọ̀ sí kẹ̀kẹ́ kun lára rẹ̀ bí ti wù kọ́mọ́ rárá bí ti wù kọ́mọ́ àti nọ́ọ̀fà ní ti ń bẹ́ eléyìí dà gẹ́gẹ́ bí irun wákàtí márùn tá a bá ń kí pé pé yẹ mọ̀kò lọ́ọ̀hù bí hil xatọ́yà ọlọ́run máa fi ń pa àwọn àṣìṣe rẹ̀ ni ẹ̀rí náà nfààní tó wà ní kákírun nìyẹn nínú nfààní tó wà ní kákírun ẹni tí bá ń kírun tí bá ń ti palapàla tẹ́lẹ̀ á padà stọ́ọ̀pù o làbí ń sọ fún wa pé irun àló ti wà nù sẹ̀ríyà táwọn mùsùlùmí ti ń ṣe kó tiẹ̀ tó di bọ́lọ́run ti àwẹ̀ lófin ọlọ́run wa subhanahu wa ta'ala ń sọ́kùnrin kẹ́bù ogójì àti márùn ọlọ́run ní wa ákèmí sọlá àníkọ́ kírun ìnà sọlá dàtẹ́n ha ánìlì fàṣà ìwà ìmúǹkà o dábàá bí irun nìyí yóò máa kọ̀ fún ni níbi ìbàjẹ́ àti ohun tí sẹ̀rí àbá takò tí ọ̀dà téèyàn bá fi ń kírun ló ti wá nù ọ̀rọ̀ àfa ọ̀tọ́lẹ́bùn àbáṣe kí àwọn ọ̀dí ọlọ́run tààrà àníkó máa ọ̀nì máa ń lam tẹ́sán àti sọ̀rọ̀ àti òwò àni fàṣà ìwàlùmọ̀ nìkẹ́ ọ́ ẹni tó bá jẹ́ pé ìrun rẹ̀ tó ń kí ó kọ̀ fún níbi ìbàjẹ́ àti palapala àti ohun tó kàn kọ̀ ohun tí sẹ́rí akọ̀ tí làákà yìí kọ̀ fọlá sọlá ìtàlá irúfẹ́ ẹni bí òní rùn. lóbi jáde pé àwọn tí wọ́n máa ń kírun tòròjú tòròjú mùnẹ́bì kí ni wọ́n. ábìrìkẹ́ ọba dẹ́dà ó mú ìrun wá tìrẹ̀ ti fún wa lọ́pọ̀lọpọ̀ ayé náà lọ́pọ̀ Eh, ọgọ́rùn-ún kan àti méjìléní ogójì ọlọ́run ní innal munafiqina yukhadi'una Allaha wa khadi'uhum ẹ̀rọ àwọn olójú méjì nìyí wọ́n ń jàǹbá ọlọ́run ọlọ́run ó sì san wọ́n lẹ́sẹ̀ jàǹbá yẹn wa idha qamu ila salat qamu kusala tí wọ́n bá fẹ́ lọ kí wọ́n bá ní wọ́n dìde lẹ́nu tó wọ́n sì máa kọ́lá dá fún yẹn yìí pé èèyàn kẹrùn kájọ lọ yé wa nínú nǹkan tí ó fa iná wíwọ̀ fún yẹn òun ni kéèyàn bá rún sí o ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ́ oyé wa wípé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan bíi mọ̀ kásábàkábà kì í nà gbogbo ohun tí bá ń ṣe àti fi dógún ń pa rẹ̀ yọ gbẹ̀sán rẹ̀ illa ashabal yamin àfàwọn ọjọ́ apá ọ̀tún fi jannatin yatasa'alun wọ́n máa wà lálùjá náà tí máa fi ra léèrè ánìlú nípa àwọn ọ̀daràn wọ́n máa béèrè pé mọ́ sálẹ́kàkùn fi sàkọ̀ọ̀ ẹ̀yin ọ̀daràn ìgbélé dẹ́gbẹ́ wọn náà sàkọ́rù wọn ní bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ohun tí wọ́n kà ní pé lámùnẹ́kù mìíràn mùsọ̀lì àwọn òsínú ẹni tí ń kírun òun la fi wọnú iná ìsàkọ́rà yìí kàtúnjẹ ọlọ́yẹ wa nínú pàtàkì irun awọ́lu mọ́ọ̀lù hásábù bí ilẹ̀ abdul yawma kìyàmọ́ àkọ́kọ́ ohun tí wọ́n kọ́ gbé sí rẹ̀ lórí ìjọ gbẹ̀dà kìyàmọ́ sọ́lá ni o kírun yẹn bá ti da gbogbo séèyàn ní ọ̀dà tọ́ba dẹ̀ ti bàjẹ́ gbogbo sẹ́lọ́ máa bàjẹ́ ọmọ àwọn náà ti mọ̀dájọ́ rẹ̀ pẹ̀lú àwọn àlàyé tá a mú wá fún wa yìí o kájọ lọ yé wa lábẹ́ pàtàkì irun bá ti dọdún méje ní sẹ̀rí àníkàsí kí ni o ká pa á láṣẹ pé kọ́ máa kírun tọ́ba kọ̀ o kírun lẹ́yìn ọdún méje ńkọ́ wọ́n torí bo alẹ́ ìhàbùnà àṣírí tọ́ba dọdún mẹ́wàá ká sì máa lò nítorí kí ni o nítorí àìkírun ìrún ẹsẹ̀ lè pàtàkì bí wọ́n ti dání kọ̀ọ̀kan yín bá gbàgbé sí òkèrùn àwọn náà wà á nìkà àbótí ẹ̀sùn gbàgbéra ní fáliyù sọ́ọ̀lì ha ìdá àdàkàrọ̀ ha nígbà tó bá ti rántí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ya gbèrè lọ́ọ́ fi kí ni kọ́ya lọ́ọ́ kí ni eléyìí yóò máa jẹ́ oyé wa nípa ìpàtàkì èyí tó ti pé ọwà fúnrun kódà tún rí igi ẹ̀ bá pàlà ń sáré sí ẹtọ́ pàlànsáré ti tó yẹ ọkà ẹ̀fín jẹ́ oyé wa pé gbogbo ọ̀rọ̀ pàtàkì lọ pàtàkì àtẹ́bí sọ̀lá àṣọlá ní ẹnì yóò tí gbo bá bọ́ fún tọ́ bọ́ fún bí òkè fọ̀kà ánàmà owó tẹ̀ra àlàwò wọ́mọ̀lá bí ẹni bọ́ńdọ̀ ń sàfẹ́ fún gbogbo ara ilé rẹ̀ àti dúkìá rẹ̀ náà ni gbogbo ẹ̀yin olùgbọ́ mi yọ máa pẹ̀lú irun ó ti jẹ́ nǹkan tó wà nù ṣẹ̀ríyà tó wà nù ẹ̀sìn táwọn èèyàn ti ń ṣe tipẹ́tipẹ́ kó tó di wípé ọlọ́run padà ṣe àwẹ̀ lófin ẹ jẹ́ ká mójútó run wá kọ́lọ́run ọba àlejò ọlọ́kọ̀yọ́nu sí wa kí a mójútó irun wa kọ́lọ́run ọba kó gbàdúrà wa kọ́lọ́run kó sì ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulillah adúpẹ́ fún ọlọ́run adẹ̀dúpẹ́ fún àwọn àfa wa ẹ̀ ti torí àwọn tó bá ní ìbéèrè kan tàbí méjì láti bí ẹ bá yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún zero eight zero thirty eighty eighty six uh, fifty three. lẹ́ẹ̀kan sí. zero eight zero thirty eighty eighty six fifty three. adúpẹ́ lọ́wọ́ náà lẹ́ẹ̀kan sí